tí adẹ ń bá lọ mé méjì mẹ́ta ti kọjá o ẹ̀ẹ́rẹ́rí àti kọjá mẹ́ẹ̀ẹ́dógún báyìí ń já sí pé a wà níbi ogún ẹlẹ́ẹ̀kejì nínú bẹ̀láwà yìí ti ń palẹ̀ máa ti bọ́ sínú ogún ẹlẹ́ẹ̀kẹta pé nínú ń palẹ̀ máa ti bọ́ sínú ogún ẹlẹ́ẹ̀kẹta dáwọ́ mọ̀ pé mẹ́wàá ibẹ̀ ni àwọn tí ma wọ lé fún ìtìkáfù ma ti wọlé bí mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta yìí ibẹ̀ ni a máa ti ṣètò ilé látẹ̀lẹ̀ kọ́dírì kọ́lọ̀ mọ́sà ṣe nírọ̀rùn fún wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run bá a ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ náà láyàtà láfíà ọlọ́run já parí ẹ̀ pẹ̀lú àyàtà láfíà já fìdùnnú parí àwẹ̀ náà má já parí ẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run ìsìjábà tí wọ́n ń bẹnu Ramadan ọlọ́run mọ́sà ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó gbàdúrà wa kó fi hàn wá pàdúrà wa gbà kó gbàdúrà wa kó fi hàn ayé pàdúrà wa gbà kó gbàdúrà wa kó bí abùkátà wa kó ṣe dáadáa fún wa wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem tá a pè ní ètò alálùbáríkà tí ń wá sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni ọwọ́ àdúrà lèmi ń jẹ́ ọwọ́ àdúrà náà ta tẹ́ ọlọ́mọjà káàkó ló fìfo ẹlòmíì wọn àmọ́ tó mọ ọwọ́ àdúrà mi mo ní wákàtí máa ń dáńgbà kan èyí ni wọ́n fi ń pè mí lọ́wọ́ àdúrà máa ní ọwọ́ àdúrà tí mo tẹ́ ọwọ́ àdùn àti mọ́tẹ́ ó mọ̀mọ́ jẹ́ ń káwọ́ yẹn ló fífo gbogbo ìgbà tí a bá ti jí ká máa dúpẹ́ fọ̀bọ̀ olúwa ká sì máa kún fún àdúrà o yááyù yáàkọ́yù ọgọ́rùn-ún ní ká mí àjíṣe ká máa sọ fọ́lọ́hún wípé jíjí tí mo jí lè ní ọlọ́hun láti wá ohun tí màá jẹ lọ gbogbo ìrìn mi kó já síre mọ̀mọ́ jẹ́ jáde lékú lọ́wọ́ wọ́n sì jẹ ń pàdé lẹ́ni ni àkùrọ̀ mọ́ ní túta kò ní ọlọ́run kò gbé mi lékè o kí n má gbórí ìrìn rẹ̀ wọ́n e kí má gbórí ìrìn rẹ̀ wọ́n e kí n bá dùnnú padà sí ilé mi amina ya allah ìdí nìyẹn táwọn èèyàn fi ń pè mí ní ọwọ́ àdúà kọ́lọ́ mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa kó dúró tì wá kó mọ́ padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ẹ tí mo bá ti máa ṣètò wa pẹ̀lú ògbó ọlọ́run sẹ́ni ní èní hmm. ètò wa náà n tó ń tẹ̀síwájú pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n before then ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ fáwọn olóore wa náà bá àti dúpẹ́ fún wọn bàbá alhaji wa professor ahmed bin salahudeen ọlọ́mùsọ̀ bàbá wa dúró wọ́n president standard insurance consultant limited tí wọ́n kàlẹ́ sí nàbàtà three victoria rubi eke street ní lẹ́kì phase one ọlọ́mùbá wa pẹ̀lú wọn o ọlọ́run ní padà lẹ́yìn yín bàbá wa alájà kẹrìyẹ sọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwọ́ foundation adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín àwọn tó bí yín tẹ̀ ní àmọ́ sàdúrà fún bàbá àtìyá àtìyá tọ́tọ́ yín ọlọ́mùsọ̀ bàbá wa ọlọ́mbà wa dì wọ́n ọlọ́mbà àṣekún sí mi fún wọn alájà kúrẹ́sì kọ́lé tówó apàṣẹ àdínì ọwọ́ àdúà àwọn náà níyà tó bí àwọn bàbá tó bí àwọn ká máa tọrọ fún wọn kọ́lọ̀ mọ́sàbà wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n bàbá ọkọ àwọn náà ọlọ́mọ́sàbà wa kẹ́ wọn ọlọ́mbà wa gẹ̀ wọ́n gbogbo àwọn ọmọ tí yín náà pátá ọlọ́njẹ wọn lálùbáríkà jẹ wọn soríire ìyá wa alájà ọmọ sọ́tò olúwa tóyìn láti lu abẹ́kúta adúpọ̀ pọ̀ lọ́wọ́ tí yín náà ọlọ́mọsàbà wà pẹ̀lú yín alájà abdulwasi adeleke ọlọ́mọba adúró tì yín padà lẹ́yìn yìí o àwọn Garment Business Consulting Limited tó wà ní plot six ní Dr. Ọláwálé Sókúnlẹ̀ Street Ìṣẹ́rí North GRA Opic Estate ọlọ́mọṣàbà dúrótì yìí pẹ̀lú ògbó ọlọ́run ṣàlà àwọn garment business consultant náà consulting náà àwọn náà ń bọ̀ ń bí wọ́n ń bọ̀ lórí ètò wa pẹ̀lú ògo ọlọ́run àti báwọn sọ̀rọ̀ débẹ̀ ọlọ́run ọmọ ṣàgbà àdúrà wa kọ́lọ́n kọ́ sọ àjùgbà náà lọ. ìyá wa alhaja alhaja wa Abdul Lateef Ọ̀yáṣípẹ̀ a dúpẹ́ pọ̀ yín àwọn òbí tẹ́ ní àmà sàdúrà fún bàbá wa alhaji wa salawudeen owó ní kókó ọyásípẹ̀ alhaji wa sikiru lai ògúntóyìnbó ọyásípẹ̀ alhaji wa sami àti ọyásípẹ̀ àti ìyá wa alhaji wa fatima ọlásàndé hasan ọlọ́ba wa kẹ́ wọn kọlọ́nba wa gẹ̀ wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la hawla wala quwwata illa billahi al-aliyyil azim pàtàkì jù lórí ètò yìí fún rẹ̀ eh, ètò yìí náà ní ìdí ìrànlọ́wọ́ wà láyà ní ìdí ìrànlọ́wọ́ yín gbogbo ẹni tẹ fẹ́ ràn wá lọ́wọ́ ẹ dákun ẹ dìdí sí wa ọlọ́run mọ́sàbà ràn yín náà lọ́wọ́ gbogbo sọ pé ń gbádùn ètò yìí ń gbádùn bá a ń wọn sọ kankan ní àṣetò ẹ kò ní dùn yín hmm, ẹ pè mí ètò kí a jọ tere tere náà bá fi dá sí ń dá sọ̀rọ̀ aláwọ̀ ẹ̀kọ́ Ramadan tààrọ̀ yìí nísìn bàtà bá wá padà dé láti bí ẹ̀kọ́ Ramadan tààwí yìí èmi àtàlejò mi á wà bẹ̀rẹ̀ ètò torí pé àfa ńlá lẹni tí mo gbé lónìí tọ́pìkì tá a dẹ̀ fẹ́ sọ láàárọ̀ yìí tọ́pìkì ńlá ni tí gbogbo yóò sì gbádùn rẹ̀ ni kí Ọlọ́run mọ́sà gbẹ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa la ilaha illallah ọlọ́wọ́ kan ọlọ́wọ́ nájọ́ kan ọlọ́wọ́ bismillah ẹja lọ sókè lọ́hùn kábọ̀ ẹ̀kọ́ Ramadan òun dà. ẹ káàbọ̀ padà sórí ètò yìí tó wa Ramadan Kareem Ọlọ́run mọ́sà bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà láyàtà láfíà kọlọ́njà parí láyàtà láfíà o alánàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwọn èèyàn ti ń wọlé fún ìtìkáàfù wọn ti bẹ̀rẹ̀ láti máa palẹ̀mọ́ fún ìtìkáàfù báyìí kọlọ́mọ́sà ṣe nírọ̀rùn fún wa inú náà láàmú wálé látọ̀rọ̀ kárí nírọ̀rùn fún wa gẹ́gẹ́ wàhálẹ́kùn salam wa rahmatulah ta'ala wa barakatuhu. ọlọ́mọsà jàrí yín pé àwọn bàbá wa tí agbéwá láàárọ̀ ìyàfà ńlá ni wọ́n àwọn ni muassis lè jama'iyyat muassasatul abrar worldwide kí ọlọ́mọ ba ìjọ náà jẹ́ ọlá nàbí lọ́dọ̀ àwọn náà ni ìmáàmù wa ń bẹ̀ kí ọlọ́run àwọn tó náà ìmáàmù wa ní ọmọ lè náà kí ọlọ́mọsà bá dúró tì í ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ bàbá ohun tí mo torí ẹ̀gbìn wálé ní òun náà ni pé dáa yìí ti pọ̀ dáadáa nílùú táwa yìí ṣùgbọ́n gbogbo ìyẹn ni pé àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run ti pọ̀ wọ́n pọ̀ wọn àló ń kà àwọn olùpèpè sójú ọ̀nà kan wọ́n ti lògbà rí àwọn kan ń lò lọ́wọ́ báyìí àwọn kan tó máa wá lẹ́yìn tiwa ṣùgbọ́n a fẹ́ béèrè ọ̀nà wo ló yẹ ká máa fi gbà pèpè sójú ọ̀nà tọlọ́run lásìkò tá a wà yìí ní twenty first century tá a wà yìí ṣàgbé oríṣiríṣi nǹkan ló eh, social media ti wà tẹlifíṣàn wà everything wà báwo ló ṣe yẹ ká máa ṣe dáwà àtàsìkò táwa yìí táàfin ní jìntà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأشهد أن لا إله إلا الله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى a kí gbogbo àwọn tí ó láǹfààní láti máa wò wá àti ní gbogbo agbègbè tí wọ́n ti ń gò wá a sì kí atọ́kùn ètò náà ọba wa Sheikh Abdulkadir tí wọ́n gbajúmọ̀ rẹ̀ pé ọwọ́ àdúà a sì kí gbogbo àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ yìí ní àpapọ̀ níléeṣẹ́ Orísun pé àánú Ọlọ́run ìbùkún Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run a sì tọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábọ̀ Muhammad ànábì tó jámọ̀ nínú adisuwa rẹ̀ wípé gbogbo iṣẹ́ tá a bá ṣe iṣẹ́ yẹn kọ́ ni pàtàkì bí kì í bá ṣe àníyàn tá a fi ṣe iṣẹ́ náà lábẹ́ àkórí ìbéèrè tí wọ́n béèrè láti lè gbọ́yé yóò jẹ́ ká lọ sínú alkur'an nínú suratu nal quran 16 125 aya yẹn ó dá lórí ìpèpè sójú ọ̀nà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bada a'udhu billahi minash shaitani rajim olúwa sọ fún wa látẹnu anábọ̀wá muhammad pé id'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsanu inna rabbaka huwa a'lamu biman ihtada wa huwa a'lamu bil muhtadin ó jẹ́ ká yẹra pé ká pèpè sójú ọ̀nà tó ọlọ́run bil pẹ̀lú ọgbọ́n ọgbọ́n tàà wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kó sínú torí pé táyà bá sọ̀rọ̀ tó ní hikma ó ti ní í ṣe pẹ̀lú bíhà nìyẹn agbègbè ibi tí ẹni tó jẹ́ dáyí tó ti fẹ́ ṣe dáwà ìmọ̀ yàtọ̀ síra wọn agbègbè ìyẹn ni ó wá dìtámì irú hikma wo ló fẹ́ lò lolúwa fi kọ́kọ́ ti ikma síwájú tí o kọ́kọ́ fi mímọ̀ ko sọ̀rọ̀ pé mímọ̀ ni o fi pèpè ọlọ́run ni hikma hikma yẹn a tọ́dí àwọn wo là ń bá gbé irú èèyàn wo ni wọ́n irú ìwà wo ní ń bẹ ní ara wọn torí wípé bẹ́ẹ̀yàn bá tó sọ pé tí wọ́n bá bíyàn ní àlìbíyàn tó lè ara ẹni tó wà ní agbègbè ibi tí wọ́n gbóná tẹ́ndẹ́nsì wípé kíbinú rẹ̀ kó pọ̀ ọ wà nínú ètò ẹ̀kọ́ ayé ni pẹ́ni tí bá ń gbé ní àwọn region tí bá máa gbóná gẹ́gẹ́ bí desert area àwọn tó bá ń gbé àwọn area gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tó wá láti òkè ọya tẹ́ndẹ́nsì kí wọ́n tẹ́ kí wọ́n máa bínú tí wọ́n bá rí nǹkan tí kò tẹ́ wọn lọ́rùn kó pọ̀ lára wọn ju àwa tá a bá wà ní ọwọ́ ìsàlẹ̀ bíi lọ nítorí environment wọn torí wípé àlìbíyàtú tàtà àsàrùfẹ́ àyàtò sùkánì à agbègbè a máa nípa a máa kópa a sì máa lápa lára àwọn tí bá ń gbé inú bẹ̀ àfọ́hùn ní tó fẹ́ ṣe dáwà ó gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́yẹ̀yẹ yóò tún béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé ṣé bí àti mo wà yìí só ṣe déédéé bí àmọ́kà níjọ́ tí ànábì fẹ́ bẹ̀rẹ̀ dáwà torí pé bí àmọ́ náà a sì máa rí ní àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan déédéé ń táwọn ará Mẹ́kà gbé dání ìjọ tọ́lọ̀ gbà ní Muhammad dé sallallahu alayhi wa alihi ó súnmọ́ kí ẹni tó fẹ́ pèpè kó náà bára rẹ̀ nírú àwùjọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé bilhikma walimọ́ ìzọ́tẹ̀lẹ̀ hasana fíkmà yẹn tó ti gbọ́ yẹn yé tó ti value tó ti evaluate agbègbè ibi tó wà tó ti wò pé ṣé kí n kọ́kọ́ sọ fún wọn pé kí ní iyọ̀ da ní ni àbí kí n gbà wọ́n níyànjú pé ẹ máa ṣe bóyá òwò yìí pé ọ̀nà tí wọ́n gbà ṣe àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ alẹ́ ni wọ́n fi ń ṣe àwọn ìwà àbàjẹ́ yìí kọ́ wá lo hikmọ̀ pé tẹ bá ṣe láàárọ̀ ẹ lè fọ̀sán lẹ̀ ẹ tó padà síbẹ̀ ní ìrọ̀lẹ́ tó bá dalẹ̀ ẹ mọ́ dédìé hmm. ó túmọ̀ sí pé ó ti sọ fún ẹ yí pé nínú àkókò mẹ́rin tí wọ́n fi ń ṣe nǹkan yẹn ó gba méjì kúrò lọ́wọ́ wọn ó fi méjì ilẹ̀ ikman nìyẹn ó ṣe déédé ìgbà tọ́lọ̀ ń bẹ̀rẹ̀ sí gbé àná Muhammad dìde sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fẹ́ gba ọtí ló fẹ́ gbà lọ́wọ́ àwọn ará Mẹ́kà ṣùgbọ́n kò gbédájọ́ ẹgbẹ́ ọtí ilẹ̀ lẹ́ẹ̀kan náà kò gbé ilẹ̀ fún wọn ó ṣèbí tẹ̀dírìj ní stages by stage torí pé àwọn ti sáábà pẹ̀lú nǹkan yẹn ìtẹ̀yìn bá sì sáábà pẹ̀lú kò easy láti gbà á lẹ́ẹ̀kan náà bí ìgbà tá a bá fẹ́ gbọ̀yàn lára ọmọ tí ń mu yàn ni abiyamọ tó bá lẹ́kọ̀ọ́ tó ní wisdom kò ní já ọyàn nílẹ̀ kan náà yóò máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ olófin jẹ́ pé pèlè hikma tó bá ti rí ìyẹn yanjú wà lè mọ́ ìzàtàlà hasana yóò wà gbé wá sí tó dáa dáa sí tó dáa yóò máa ní ṣe pé ni àwọn àyàtòrò Kùránì níyà tí ń sọ̀rọ̀ ń pa oore tó wà ń bi ká gbé nǹkan tí ò dálẹ̀ àti àǹfààní tó wà nínú kámasìn tó dáa wàjá abilé ó bílẹ̀ ti hiya hasan ó wá súnmọ́ lábẹ́ pé ń pè wọ́n sí ọ̀rọ̀ náà kí ìbéèrè máa jẹyọ ìbéèrè tí ó fẹ́ bí oníwàásí abẹ́ni tí ń pèpè sójú ọ̀nà tọ́lọ́ ìbéèrè tí ó fẹ́ bí nínú ló fi jẹ́ wípé àfọ́ oníwàásí ó gbọ́dọ̀ ní àwọn nǹkan kan ìyẹn ni ó mú aka lọ sínú tíra mọ̀lánà àṣekà adam abdullahi alẹ́ lórí láti fi jẹ́ kí a mọ̀ pàtàkì tí ń dáwà yẹn tó dálé lórí bàbá àṣekà adam wọ́n pe tíra yẹn ní tàwùjí udáwà wà du'at nínú ìtìsíwájú ọ̀rọ̀ wọn wọ́n ní àdáwọ̀tì ilallahi safaratun ruhiyya wọ́n ní sẹ́ rí ìtẹ́ǹpè ní dáwà yẹn ó jẹ́ ẹ́mbásì tẹ̀mí bayna ibadillah láàrin ẹni tó fẹ́ sin lọ́n tó jẹ́rú ọlọ́n fàyẹ́jìbù alàṣẹ̀fìrí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ àyàn fẹ́ tó fẹ́ jẹ́ àmbásádọ̀ ọlọ́n níbi dáwà àyíyàkúnà lábàkọ́n kọjẹ́ ni tó ṣe wípé kí ni o ẹni tí tí ó ní àwọn tactics àwọn ọ̀nà tí ó gbà fẹ́ pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ ni àyínà yóò wá jẹ́ni tó ṣe yí pé tí ó rẹra rẹ̀ kalẹ̀ yóò tó bá ṣàgbàlagbà ni tó fẹ́ pe ọ̀dọ́ síbi ẹ̀sìn yóò gbé ọjọ́ orí nìṣẹ́gbẹ́ kan hmm. onímímọ̀ tó fẹ́ pe aláìmọ̀ yóò gbé mímọ̀ nìṣẹ́gbẹ́ kan yóò bára rẹ̀ dọ́gba pẹ̀lú ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ ìbára ẹni dọ́gba ni ìyẹn ni ó jẹ́ kó lè gbọ́ ẹni tó fẹ́ pè sójú ọ̀nà Ọlọ́run yóò jẹ́ ó lè gbọ́yé àfáà tó fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ẹni tó ní first degree tí wọ́n ní kọ́lọ̀ máa kọ́ ma nọ́sù wà ó gbọ́dọ̀ ní àwọn grammar ọgbọ̀rọ̀ ma irú èbówo lòwó lò lò ń bí kọbọ̀rọ̀ sọ kọ́bọ̀n tẹ máa tó kọbọ̀rọ̀ sọ se máa jálẹ̀ bẹ́ẹ̀ máa jálẹ̀ <laughs> ṣé o ọlọ́pàá mọ́sà járe pé ẹ̀yin olùfẹ́ wa ẹ̀yin olùgbọ́ wa ẹ̀yin olùwò wa gbogbo àgè káìtẹ́ ti ń láǹfààní àti máa wo ètò wa Ramadan Kareem lẹ́nìí afáwa Sheikh Adam Muhammad Rọ́jí Adébáyọ̀ àwọn ni mo gbà lálejò ní orí ètò tààrọ̀ yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn bàtà bá padà dé afáàsì wa ń kalẹ̀ wọ́n yanjú ọ̀rọ̀ nípa bá a ti ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run lásìkò tá a wà yìí òun náà ni wọ́n yanjú fún wa ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem mo rò ń gbẹ́dùn àfáwà Sheikh Ali imam Adam Muhammad Rọ́jí Adébáyọ̀ tí àjọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ọ̀nà owó lálẹ́ gbígbà fi pèpè sójú ọ̀nà ọlọ́run ní àsìkò tá a wà yìí wọ́n wá mú ẹ̀rí wá nínú tíra bàbá Sheikh Adam ọ̀rọ̀ náà ni wọ́n ń bá wa sọ lọ́wọ́ wọ́n ní Sheikh Adam sọ fún wa wípé ìpèpè sójú ọ̀nà ọlọ́run ìpèpè sójú ọ̀nà ọlọ́run fún rẹ̀ ẹ́mbáàsì kan ni gbogbo ẹni tó bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run ambassador ọlọ́run ni ìyẹn ni pé ó fẹ́ jíṣẹ́ ọlọ́run ó fẹ́ sojú ọlọ́run lọ́dọ̀ àwọn ènìyàn ọ̀nà oníwàá gbégbà tí òfin ní gbégbági tí bàbá bá wa sọnù Bismillah ní ìtẹ̀síwájú nípa ìwòye mọ̀lánà sheikh adam kìí ṣe pé wọ́n mú tí wọ́n wá lọ́tọ̀ wọ́n ń ṣe tafsiri aya suratul yẹn ni aya 125 yẹn jadilhum billati iya hasanu inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin níbi tí aya yẹn parí sí biman dalla an sabilihi ìyẹn túmọ̀ sí wípé ẹni tó sọnù kúrò lójú ọ̀nà ọlọ́run ọba kò sẹ́nìkan tó mọ̀ lámọ̀dájú ju ọba tó ní dáwà yẹn lọ kò sẹ́nìkan tó lè wà lójú ọ̀nà mọ̀ kò sẹ́ni tó lè dá ẹni tó wà lójú ọ̀nà mọ̀ mọ̀ dáadáa bí kì í bá ṣe ọba tí ó ní dáwà ìyẹn ni bàbá fi ń ṣàlàyé pé ẹni tó fẹ́ jẹ́ àmbásádọ̀ ọlọ́run nípa dáwà ayakuna labakan ayinan layinan diplomasiyan yóò tún wá lo ẹ̀kọ́ ẹ̀kọ́ bá a ṣe bá ní lò àwọn kalimẹ́tì kan wà tí àfónídáwà tí ọba ní ọgbọ́dọ̀ lọ́kọ́ àwọn kan wà tó wá ṣe pé ọ wà nù ṣe sí rẹ̀ tí ó máa kó àléébù bá dáwà tí ó jù kalẹ̀ àwọn fuga language àfónídáwà tó bá ti sábà pẹ̀lú ẹ̀ tó dẹ̀ fẹ́ jí sí ọlọ́run ó gbọ́dọ̀ kọ́kọ́ fọra rẹ̀ mọ́kò ń bẹ̀ ni torí pé fákìdù ṣé in láyọ̀ tí hmm. ẹni tí ò ní nǹkan ò lè fúnni ìwọ́n tó fẹ́ sọ fún yàn pé ọ̀rọ̀ bú ọ̀dà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀rọ̀ bú ni máa jáde ní ẹnu rẹ̀ ìyẹn ní ó kọ́kọ́ ṣiṣẹ́ lára rẹ̀ lọ́lọ́run fi sọ fún wa nínú súrà mi àyà mi والذي بعث في الأميين رسولا منهم يتلو عليه آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله يزكيهم láti ṣe tẹ́skíyà fún wọn tẹ́skíyà yẹn ó ní í ṣe pẹ̀lú tẹ́rbíyà ni ìbẹ̀lẹ̀ àwọn àfọ́ onítàsọ́wò fún ti mú ọ̀rọ̀ tẹ́rbíyà láàfin wò pé dáwà ní àkókò tá a wà yìí sọ gbọ́dọ̀ yàtọ̀ sí dáwà lákòókò tí a ti lò sẹ́yìn torí pé Al-Kùránì ó àdísà ní Muhammad ó yàtọ̀ àwọn èèyàn nú ayé náà a gbọ́dọ̀ sọ pé àyàtọ̀ àfi táàbà máa sọ fún wa pé ìgbà tá à ń dé sí lọ́yàtọ̀ hmm. torí ni tó da rate of criminality yẹn ní wọ́n ń pọ̀ sí nítorí kí ni o hímọ̀ àkólíkà àwọn èèyàn ń pọ̀ sí yóò máa jẹ́ kí réètì ìrònú wọn kọ́ máa pọ̀ sí àfa oní tọ́jẹ́ dáí yóò wá wòye sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làfàgbọ́ gàlẹ́ ìzàlẹ̀ kọlìbí ránṣẹ́ káádà wọ́n mú gbólóhùn tí wọ́n sọ inú ayé alukurani náà ni ẹni tó fẹ́ ṣe dáwà kò gbọ́dọ̀ jí ọlọ́kàn tí wuga ṣẹ̀dí dùn láhàjàjì kò dẹ̀ sì gbọ́dọ̀ jẹ́ olójú líle ó gbọ́dọ̀ jẹ́ ni tó wà accommodating ìjẹ́ kó ní accommodating face àti words ó ní ṣe pẹ̀lú dáwà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà dáwà ìgbà míì gẹ èèyàn lè mọ́ káyà Kùránì kéèyàn ó sì ṣe dáwà tí dáwà yẹn ọdẹ tí ó mú èso rẹ̀ jáde látara kí ni bó ni màá ń ṣà ẹnìyẹn ní bíà àbí tó wà pẹ̀lú àwọn sùkáàní tẹ́lẹ̀kàlẹ̀ bíà pẹ̀lú àwọn tí ń gbé bíà yẹn ń gbé agbègbè yẹn lágbègbè yẹn torí pé agbègbè tá à ń gbé bá a ṣe báyìí bẹ́ẹ̀ ló ti wà lánàá bẹ́ẹ̀ ni ó sì ti wà tọ́lọ́hun òfin ní lílo ayé mọ́ àmọ́ ara wọn tó gbà fọlọ́hun àmọ́ ara wọn tó gbà díẹ̀ a sì mọ́ ara wọn tó gbà tán àmọ́ ara wọn tí ò tiẹ̀ fẹ́ gbọ́ pé níjọ́ lọ́hùn àfọ oníwàásí kò wá gbọ́dọ̀ wáàsí rẹ̀ ò gbọ́dọ̀ ní nínú. kò gbọ́dọ̀ máa léjú léwu. Eh, kò lé hmm. torí wípé àlìhídáyà tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ fún rẹ̀. ọba tó ní hmm. ẹ̀mí ló ní ìdáyà tó fẹ́ gbìn sọ́kàn àwọn tí ń bá sọ̀rọ̀. ọba yẹn náà wá ní ìjọ tó fẹ́ dá ọmọnìyàn kí n dàgírẹ́sì díẹ̀. ọlọ́run lẹ́gbára kọ́ dá wa lọ́nà bó ṣe dá àwọn ẹranko tó ṣe pé jọta tán bá bí wa náà láàárín bó ṣe jẹ́ pé jọ tán bá bí ẹranko náà ní rìn kí ló dé tọ́lọ́run ọ̀dá ọmọnìyàn bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ètò ètò ayé ọmọnìyàn ó yàtọ̀ sí ayé ẹranko ni Yorùbá fi ní ijó abágùn káàkọrùn gbogbo nǹkan ọmọnìyàn ó gbọ́dọ̀ jẹ́ lẹ́sẹ̀ létò létò eyín o làwọn bàbá wa gbọ́yé nínú dáwà lánàá táwa tò ní tá à ń kílèmù pa nímọ̀ jù wọn lọ táwa ọ̀gbọ́yé táwa lérò yìí pé kásámù gbogbo ẹ̀ kankan kankan kankan ó yà bira wa léèrè kí ló dé tí à ń rí masajid lẹ́gbẹ̀ẹ́ ilé ọba nínú ìtàn yorùbá hmm. gbogbo ìlú yorùbá káàkiri ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá ti rá ààfin ọba ẹ̀ẹ́rì central mosque ìlú náà ẹ̀ẹ́tún rójúbọ lẹ́gbẹ̀ẹ́ kan ọyà hmm. béèrè pé kí ni tó fà á bẹ́ẹ̀ ni odidi ọ̀rọ̀ ni iṣẹ́ kan làwọn bàbá yẹn ṣe hmm. níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ dáwà wọ́n bá ẹbọ lọ́dọ̀ àwọn èèyàn wọn torí inú ẹbọ ni wọ́n bí wọn sí hmm. bó o lọ bá àlú tọ́jẹ́ lẹ́bọ ṣe wá gbà wọ́n láàyè kí wọ́n ní mọ́ṣáláṣí lẹ́gbẹ̀ẹ́ ibi títí sọlá tí ojú bọ náà tún wà ní ẹgbẹ́ kan wọ́n sì máa kírun àwọn olẹ́bọ ó sì máa ṣẹbọ olóró ó máa àáfọ́ ó sì máa kírun nígbà náà ṣé wàá sí pé wọ́n wọ̀ náà ni wọ́n ṣe fún wọn ni. rárá o àbí wàá ṣe lọ owó dànù. àbí ẹ lọ owó dànù rárá hmm. wọ́n bá wọn lò ní ìjọmọnìyàn wọ́n bá wọn lò ní pẹ̀lú ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n bá wọn lò pẹ̀lú àánú àánú tí wọn ò rí rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn òrìṣà wọ́n kọ lára nẹ́bí sallallahu alaihi wasallam ló fi ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. bàbá sẹ́tẹ̀ ríbi tẹ́ ẹ dé yẹn mo lọ́rọ̀ kékeré kan ń bẹ̀ èmi àti bàbá kan sọ̀rọ̀ níjọ́ kan ó wá sọ fún mi wípé ṣé mo mọ rísì tí wọ́n máa fi fún àwọn èèyàn ní táwọn ẹlẹ́bọ tí wọ́n fi tọ́pọ̀lọpọ̀ wọn fi gba islam lọ́dọ̀ àwọn bàbá wa ńlẹ̀ yorùbá wọ́n nínú ọgbọ́n tí wọ́n dá fún wọn ni pé tán bá sì wáàsí fún wọn títí títí tán ọgbà wọ́n wá bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n fọmọ fáwọn pé àwọn fẹ́ẹ́ fẹ́ àwọn ọmọ wọn ẹ̀yin bàbá ẹ pé olóòsà ni ẹ máa wọrí ẹ sá fọmọ fún wa ẹ̀yọ̀ǹda yín sọ tán bá dá fọmọ fún wọn tó máa sin tó bá dijọ́ súná tó máa yẹn bá bímọ tó bá dijọ́ súná wọ́n wá yọ ìtàn ẹran kan wọ́n gbé lọ fún wọn nílé àná ah nǹkan ló wà pé ah bí mo rántí pé ọmọ àmì tí mo fi fún àfa àlàgbọ́já ìtàn tí wọ́n gbé wá láti ilé wọn ní ìtàn ilé àná ni wọ́n ní báwọn mùsùlùmí tí máa yọnu ẹ́ẹ́ ló kálukú náà bá fọmọ fún mùsùlùmí tó bá ṣe léyà wọ́n yọ tan ẹran wọ́n yọ fún wọn ìtàn ilé àná wọ́n yọ lọ fún wọn. Hmm. so kí ni àwọn dùn mọ́ pé ah, ẹ́ẹ́ yẹn ní báwọn mùsùlùmí ẹ wo dáwà ẹ wo sloop táwọn bàbá yẹn lò níjọ́hun tí ò jọ tàwa tá à ń lò nísìn a gba ẹni tó fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run láàyè láti máa ṣépè fáwọn tó ń pè ẹ̀dẹ́ bá ti bá ẹlẹ́rìí bú ní ẹsẹ̀ rí bú ní ẹsẹ̀ rí bú ní kíní gangan. Hmm. nínú àdánwò tó kan a sì tún ní sádánwò ni àbí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wa alihi anábì já mọ̀ wípé zamani kan padà dé bá àwọn àlèhúnmọ́ ulama udhaka zaman àwọn àfáà tí ó wà tí wọ́n máa pèrè àwọn ní dáyín gbà yẹn ọ̀rọ̀ ni wọ́n mọ̀ dùn o Allahu Akbar ṣùgbọ́n ìwà wọn ìtànù min al-basar ọ̀rọ̀ ìwà wọn yóò burú ju àlùbọ́ òórùn yóò burú ju àlùbọ́sà ayù lọ. bàbá sẹ́rí ń bọ̀ wá torí pé ọ̀rọ̀ tá à ń tó lágbára ni mo sì mọ̀ pé bàbá Sheikh Adam wọn àfi bẹ́ẹ̀ ráyè mọ́ ṣùgbọ́n kàn wáàyè fún wa ni ìyẹn ò jẹ́ ká lọ sókè lọ́hùn nísìn ẹnu wọn bá ìṣẹ́jú márùn tó kù èmi wọn náà látòjọ lò torí pé ibi tí wọ́n ń lọ ìmúfẹ́ kí wọ́n ráǹdì ọ̀rọ̀ yẹn kán rí fi orí ẹ̀gún bì kan á lọ sókè lọ́hùn nísìn ṣáàlá pẹ̀lú ògbó lọ́pọ̀ tàbá padà dé afáwọn Adam wọn sì wà ń kalẹ̀ pẹ̀lú mi ìṣẹ́jú márùn tó kù àjọ lò pẹ̀lú wọn náà ni kọ́lọ́hún lórí ọ̀rọ̀ bí a ti lè ṣe pèpè bí a ó ti ṣe máa pèpè sójú ọ̀nà ọlọ́run ní sẹ́ńtúrì tá a wà yìí tẹ́yìn òfin ní rí bínú ọlọ́run gan fúnra ẹ̀ mọ́yẹ́ lómi tó lóun pèpè sójú ọ̀nà ọlọ́run tó tún lé àwọn èèyàn kú lójú ọ̀nà ọlọ́run ìdí nìyẹn táwọn afáwa Adam Raji tí wọ́n fi ń ṣàlàyé fún wa wọ́n tún múnú àwọn ọ̀rọ̀ bàbá Adam wọ́n ti fi wa wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ ọlọ́run fún wa gbogbo wa lẹ́sẹsẹ bàbá mo ń gbàlàyé yín ẹ sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan. ní ìtẹ̀síwájú ìṣesí àwọn àfáà hmm. kọ́yọ́ lè yé wa dáadáa yóò mú mi kí n sórí ka àwọn ọ̀rọ̀ kí ó tí bá ṣe káádà tó sọ wọ́n ní fàdùwàátù ìlàlá ikhwatun ọba ní gbogbo ẹni tí ń pèpè sójú ọ̀nà tọ́lọ́n ọmọ ìyá kan náà ni wọ́n hmm. aláìtì láàfin màṣàríbi in wá bí ìhà ti bó tilẹ̀ jẹ́ pé ibi tí wọ́n ti mú mi ìmọ̀ kọjọ́ra wọn àti bí tí wọ́n ń gbé kọjọ́ra wọn kalẹ̀ àǹbíyà ọba fi wọ́n gbé gẹ́gẹ́ bí àwọn ànẹ́bí ọlọ́run àbúnáwò látù gbogbo wọn agbọ́nrin ibìkan ni wọ́n ti jáde bàbá wa níbi adam àbúrò wàhálìd wà ó máa àtò ń ṣàtà ṣùgbọ́n ìyà tí ó bí wọn ni yóò yàtọ̀ ọ̀tọ̀ fala yajusu an yatanaza'u bainahum bàbá wa ní kò tọ́ kí wọ́n máa ṣe fanfà láàrin ara wọn wa yataqasamu débi pé fanfà yóò wá di pé wọ́n máa ta ohùn síra wọn tí wọ́n máa bára wọn jà fọ̀yẹ́dẹ̀rẹ̀ bó bá àdọ̀hún rẹ̀ kọ́ ọba bàdé débi pé ìkan ọmọ gé kan lọ́rùn wọ́n mọ̀ gẹ́ra wọn lọ́rùn látara ọ̀rọ̀ bádà máa a lè mú lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ tọ́kọ̀ yé wọn pé àná oúnjẹ mi á báwọn nì báwọn ti mú mi ìmọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ táwọn ò gbé níbi àkọ́kọ́ níbi kan náà yẹ̀dẹ̀ òun lè ilà lọ́à ń tọ́pọ̀ àwọn ọkọ̀ náà nípa wọn ń sójú ọ̀nà ọlọ́run wáàdà ọba ọ̀kan ṣoṣo láìlà ìwà ọba tí ò sí nǹkan míì tá a lè fi wé bàbá wa ní fọyẹ́jìbò àtàsà àmọ̀họ̀ tó dọ̀ràn yẹn fún gbogbo dáyé o ní láti lámojú kúrò fi máa bẹ ìdáhùn ní tó bá ṣẹlẹ̀ láàrin ara wọn wà nẹ́bẹ̀ẹ́ta takasi ma da àkìlì bẹ́ẹ̀ ni gbogbo ohun tó lè tí ń múni kọlura ni tó jẹ́ internal crisis kò gbọ́dọ̀ wà wà ní public domain hmm. wọ́n gbọ́dọ̀ lè stomach so many things àwọn kankan wà tó ṣe yí pé agbọ́dọ̀ kọlu àdìsí anabi sallallahu alaihi wasallam táwọn onídàáwà àwọn dáyé agbọ́dọ̀ mọ̀ anabi sallallahu alaihi wasallam ó kọ́ àwọn sàhábà jọjọ kan ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ni wọ́n ń béèrè pé àlìfínà garib anabi ń béèrè lọ́wọ́ àwọn sàhábà tó dá wọn mọ̀ pé abubakar ni umaru ni usmanu ni ali ni anabi tí wọ́n ń béèrè pé àlìfínà garib ǹjẹ́ àlejò ń bẹ láàrin wa sálá. Hmm aláyẹ̀lẹ̀ ẹni tí àgbọ́yé rẹ̀ kéré sí ti wá sí ìsopó níbẹ̀ láàrin wa àwọn sàábà wa wòra wọn wojú ara wọn ó ní mọ̀ fi iná gẹ̀rẹ̀ ó ní òsàlẹ̀ ìjọ nínú wa ọ̀rọ̀ kan lànàbì sì fẹ́ sọ ọ̀rọ̀ nì kò ní í ṣe pẹ̀lú ẹni tí àgbọ́yé rẹ̀ kéré ṣùgbọ́n láyé lónìí gbogbo àwọn àáfàá wọn mọ̀rọ̀ tó yẹ kó wà ní public mm, wọn mọ̀rọ̀ kọ̀rọ̀ wọn mọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ ni wọ́n fẹ́ sí aṣọ lójú ẹ̀. Allah. wàrújú o ila sunnati rasul fi dáwà ká padà síbi sunna nabi níbi dáwà wọ́n wà lè má kàràjù ó ní fún wa ní ọ̀nà àbáyọ tí gbogbo àwọn wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn tí ń pèpè sójú ọ̀nà tọ́lọ́ tí ó fi yanjú. Allahu akbar ọlọ́run musa bá a san ilẹ̀ san rí ọlọ́run nabi lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah à ń fi eléyìí náà a fi ìjókòó tòní yìí a fi ń rọ gbogbo ẹ̀yin àfa wa tí ẹ̀ ń ṣe wá sí tẹ́ ń pèèyàn sójú ọ̀nà ọlọ́run tó dájú pé ẹ ti sọ orí social media di ilé ìjà tó yẹ pé ẹ̀yin gan lẹ̀ ń jẹ́ kí àwọn oní social media wọ́n máa tà ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwọn àwọn onídátà kan máa tà torí pé kí ni àwọn bloggers àwọn bloggers wọ́n ń gbé tó bá gbé tẹ́lẹ̀ yìí wọ́n á gbé tẹ́lẹ̀ yìí ẹ̀rọ àfa làgbọ́já ah làgbọ́já náà ó ti fèsì ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ àfa àlágbájá èsì ọ̀rọ̀ kìnnìkan èsì ọ̀rọ̀ ẹnìkan kí ló dé ìbò là ń lọ ṣé nítorí tọ́lọ́run làbí ṣe ń tà ń ṣe àbá ń ṣe nítorí ayé ni ẹja rántí wípé gbogbo tí èèyàn bá ṣe ẹran tí ọ̀rọ̀ ànẹ́bí ní ìnámọ̀lẹ̀ àmọ́lù binniyat gbogbo ń ṣẹ́ tí èèyàn ń ṣe láyé pẹ́lẹ́pẹ́ láàníyàn ni o ẹni ọba yẹ pé torí ọlọ́run ló fi ṣe é yóò gbẹ̀san torí ọlọ́run o àmẹ́ni ọba ṣe ń ayé yóò ráyé òun oṣù mọ́kò ìyẹn àfa wa àwọn ọ̀rọ̀ yìí ni àwọn èyí ṣe fáǹsì ẹnìkan ààrẹ sọpọ́ọ̀tì ẹnìkan ààrẹ against ẹnìkan ṣùgbọ́n tẹ́ ẹ kọ́ wa náà là ń ṣàlàyé fún yìí tó dẹ̀ lè gbàgbé fadhakir fa inna dhikra tanfa'u lil mu'minin mùmìnì náà lọ ní àṣìrántí fún pé yóò ṣàǹfààní fún mùmìnì sì níyí ẹ gbọ́rọ̀ ju bá a ti sọ lọ ẹ dákun ẹ má jẹ́ á pé fi búra wa táwọn á fi bú gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run ti gbaṣẹ́ wọn wọ́n ti kú wọ́n ti lọ àdẹ̀ tí wọ́n ń yàkàyàkà wọn gbogbo iṣẹ́ dáadáa tí wọ́n ṣe àbẹ̀rẹ̀ sí yẹ̀yẹ́ rẹ̀ lórí social media káàkiri ní abáwa ẹ̀dàkùn abẹ́yìn ni ọlọ́run ṣamọ̀nà gbogbo wa o afáwa Adam ọlọ́run sábà dúpẹ́ fún yín fún tí ẹ bá wa yanjú lónìí ọlọ́run sábà ṣe dáadáa fún yín ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run sẹ́ríkà tó máa lọ máa fún yín ní àwọn ẹ̀bùn kan tí àwọn ẹlẹ́hà ò mọ̀ pé ẹ débí ṣàbà kọ́kọ́ fún yín ní t-shirt t-shirt látọ̀rọ̀ bàbá wa alhaji wa professor ahmed bonu salahudeen aláṣẹ àtòrí darí iléeṣẹ́ standard insurance consultant limited àwọn ni wọ́n ní mo fún yín nìyẹn ẹ jẹ́ tí wọ́n á fún yín ní hijab tẹ́ máa fún àjìyà nílé yẹn fún yín ní hijab yẹn fún yín ní kọ́lọ̀ yìí kọ́lọ̀ yìí wà ókè hijab ni. tó bá jẹ́ masina nǹkan tó bá jẹ mọ́sánná aláhà kò tó tó tó mọ́sánná ni <laughs> ah! ọ̀dà ẹ̀jẹ̀ ń sẹ́wà ẹ̀ ẹ̀jẹ̀ fún yín méjì <laughs> kọ́ọ̀bà àdìjà rẹ̀ kọ́ọ̀bà rí pé ah! lọ́pẹ́ta ni wọ́n fún àbá adámu tẹ́wà yọ wọlé ẹ̀fọ́ yọ wọlé wọlé kálukú lọ́tọ̀ọ̀tọ̀ méjì kò fún yín àwọn government consult àwọn ni wọ́n fún wa kọ́lọ̀ ń dákun mọ́sàbà wa gbàdúrà yín ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run làlá ìlọ́lá ẹ bá wa dúpẹ́ fún wọn níwọ̀nba ìṣẹ́jú kan tẹ́ẹ̀dẹ̀ bá mi sọ tẹlifóònù nàmbà yín fáfàánà àtọ́ bá ní béèrè bàbá àtọ́ bá fẹ́ pè é. ẹ ní àkọ́kọ́ kí ọlọ́run bá dúpẹ́ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ agbátẹrù tí wọ́n jẹ́ kétò yìí kọ́ máa ṣeéṣe tí wọ́n ń kó àwọn ẹ̀bùn wá mm. ẹ̀yìn kọ́ lọ́ọ́ máa pín wọn nípa Orísun bíi tí wọ́n ti mú ọlọ́run má jẹ́ kórìsàn yẹn ọgbẹ́ àwọn náà ti ń jẹ́ pé channel tí nǹkan yẹn gbà wá ọlọ́run má fi kú pa wọ́n wọ́n sì fàrùn ṣe wọ́n gbogbo ilé ọlá tọ́lọ́run dá fún wọn má jẹ́ ó dá Abdulkadir ọba tí wọ́n jẹ́ atọ́kùn ètò náà ọlọ́run bá ní wà pẹ̀lú wọn iléeṣẹ́ yìí má jẹ́ ó jóná o gbogbo àwọn aláṣẹ bẹ̀ ọlọ́run bá wà pẹ̀lú wọn wàlá alukur'ani lọ́dọ̀ ọlọ́run wàlá la ilaha illallah gbogbo tá a bá ṣe nínú islam ọlọ́run má sọ pé ọ̀ràn wa ń ṣe o yọ́nú sí ju bá a bá ṣe ṣe lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa gbẹ́tò yìí tínú yóò tún máa dùn tẹ́ẹ̀fẹ̀ ran ọlọ́run wàlá la haúlá wàlá kúwẹ́tà ìlàbílà àlàyé làásìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wà ní zero eight zero three eight five three three eight nine eight zero eight zero three eight five three three eight nine eight. tó alhamdulilayi nọ́mbà àwọn afọwà Sheikh Adam náà ní ẹgbẹ́ yẹn pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá ọ̀bẹ bá ti lé ẹ bá mi kí bàbá wa dérọ̀lẹ̀ Qadiriyya bàbá Dr. Abdulkadir ẹ mi kí wọn púpọ̀ tẹ ẹ bá mi kí baba wa khalifa kọ̀dọ́díyà gbogbo Lagos state baba wa khalifa wa Muhammad Saleh Babaniji Amasa Sani Solihin ipe pẹ̀lú ògùn ọlọ́run mo fẹ́ káwọn náà wá sórí ètò yìí mo wá fẹ́ káwọn náà dẹ̀ dá sí i torí pé náà àwọn afáàtọ́lọ́run tẹ́ta fi ń sèyànrà ni wọ́n torí tó jẹ́ ń gbé wá gẹ́gẹ́ nìyẹn so that tó bá ti rí àwọn náà rí sókè ah mi náà fẹ́ ibi tó tó wọ́n ti mọ̀ pé ibi náà bá ti rí. bàbá anakim kọ́ kí mọ́ kí wọn. bàbá anakim la ṣe ọ́ sírùlẹ àjìdárì ẹ bá ń kí bàbá ní kíbùrà sàràf náà sheikh ahmed salati ẹ dákun ẹ bá ń kí wọn púpọ̀ ọlọmọsà bá ń kí wọn ọlá nẹbìlẹ mo dẹrẹ retí àwọn náà níbi pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run ṣáàlá bẹ́ẹ̀ olólùfẹ́ wa tí ẹ ń wò wá nílé gbogbo àyíká ètò kálukú tí ń wò wá láàárọ̀ yìí akó àjíjẹ Ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má ṣe tòní Ọlọ́run má ṣe ní àṣemọ fún wa aláàdínábì lọ́dọ̀ Ọlọ́run wàlá hàwùlà wàlá kú wọ́tá ilà abilà ilà àlìlà ẹ má bínú pẹ̀lú ògbó Ọlọ́run ṣáàlá ọ̀la ìbéèrè yóò wáyé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ti gba ìbéèrè wa ọ̀pọ̀lọpọ̀ náà láti ń sẹ́tù mo sọ fún wa kódà àwọn nǹkan míì a tún ti ń sẹ́ ní nǹkan sí wọn bàbá wa alhaji abdulwasi adeleke ń tẹ́ kó fún wa kódà torí lóòótọ́ àwọn tí wọ́n fẹ́ jẹ sàárà pọ̀ jẹ àwọn tí ń ṣe sàárà lọ ni o àwọn tó fẹ́ jẹ sàárà pọ̀ gẹ́gẹ́tẹ́ wàláì tàláì jójúmọ́ ni mò ń gba kọ́ọ̀lù ẹ dákun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 mo tún fàṣìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ alhaji wa Abdul Fatai láti lu kóde fún wa àwọn náà nú àwọn olólùfẹ́ wa ni wọ́n wà wọ́n kàn pè mí náà ni wọ́n láwọn gbádùn ètò wa wọ́n tún gbogbo àǹfà wa wọ́n làwọn tún sọ pé kí n tún gbé àǹfà kan wá sí pẹ̀lú ògo ọlọ́run àṣìṣe lórí ẹ̀ inṣàlá wọ́n dẹ̀ fi nǹkan ìsínú wọ́n fi ránṣẹ́ sí mi ọlọ́run níjẹ́ iná ọmọ padà sí ibò ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ìlà ìlàlá àwọn ọlọ́bẹ̀ yìí tó bá dé lọ́la inṣàlá wa tún mọ pàdé lórí ètò yìí kan náà ta pè ní Ramadan Kareem ma'as salam wa ilal liqa